ọ̀pọ̀ ti sun ojú àná ọ̀fin òwà. agbára mi kọ́ bàbá gọ́ọ̀ṣà ló ṣe alárò káyìsí kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí. wọ́n rí mi lànà wọ́n ní sọ́mọ ọjọ́ náà máa rí. wọ́n mọ pọ́npọ́n ti sun àná ọ̀fin òwà. agbára mi kọ́ bàbá gọ́ọ̀ṣà ló ṣe alárò káyìsí mi. sleep around, then I wake up in the leaks. Back on my shop, cause I silence my critics. Love away that I know time for Jimmy. Never sharp like cause I don't truly really. Yeah, my life is forever gonna shine. Your ties with me. I'm very much be a ferry, I'm shaking. Wale, wale, wale, what about you? sọ kí n pa wọ́n torí fáìbọ̀ ṣọ́ọ̀lì mi. dem do like say dem no know àwa dẹ̀ ní kí ló kàn wá. we get am máa fún wọn gbígbóná now they are feeling the place. yá wọ́n máa lera wọ́n ní gbẹ́dú enter their body. wọ́n ti ń gbéra now pretty girls wan gun body. pretty girls wan gun body. wọ́n ní mílànà wọ́n ní sẹ́mọ́jọ́ náà máa rí. ọmọ kọ́kọ́ ti sún ojú àná fi ń wò wá agbára mi kọ́ bàbá gọ́ṣà ló ṣe alárògá ìsinmi kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí i oh, wọ́n rí mi lànà wọ́n ní sẹ́wọ̀n ọjọ́ náà máa rí ọmọ ọgbọ́n ti sún ojú àná wọn fi hàn wá agbára mi kọ́ bàbá gọ́ṣà ló ṣe alárògá ìsinmi kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí i.